والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn tí ànábi sọlọ wà wàlí wàlí sẹlẹ tí wọn ṣe tó ń ṣàkóso ní ayé ìgbà náà. Nígbà tí wọ́n ní àyè Harvard ibùdó àyè ìbàdà tàbí ọ̀gbọ́n àwọn àyè. Wọ́n máa ṣe àlùmọ̀kọ́rọ́ pé kí n fi ọba Mísírà nígbà náà. Ọ̀kọ́rọ́ pé kì orúkọ rẹ̀ ní Jùwẹ́jì ibùdó Mẹ́yìnà tó jẹ́ ọba. النارية الوسيم يعزى النبي محمد صلى الله عليه وسلم يبدو مقاومة ọpẹ ti dọdá olùkù díẹ̀ ọkọ islam ṣùgbọ́n kọ láti gbà ó wá fún òfin àwọn fi sọ̀wọ́ sànàbí sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ nínú àwọn ẹ̀bùn yìí ẹ̀yìn máa yá máa yá ẹrú bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ máa yá àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ bẹ̀rẹ̀ méjì kéré àtẹ̀fẹ́ ìsọ̀rọ̀ òkè àwọn méjèèjì náà tó pẹ̀lú ẹ̀ wọ́n dà wọ́n mẹ́ta wọ́n jọ ọmọ ẹ̀yà kan náà gbogbo wọn jẹ́rú lọ́jọ́ ọjọ́ lẹ́nu ìjọba wò tètè jẹ́ pé ọmọ ìyá mẹ́ta wọ́n jẹ́ olóògbé èèyàn lẹ́yìn òfin ẹrú tí wọ́n bá lẹ́rú tí wọ́n wá fẹ́rù rẹ̀ tó fi lọ́kọ̀ ìbáàjẹ́ fẹ́rù ìbáàjẹ́ fọmọlúwàbí lópin ìgbà tẹ́ni tó fẹ́ níyàwó yẹn bá ti mà lẹ́rú kó tó má pẹ̀lú ẹ̀ yìí pé gbogbo ọmọ tẹ́rù yẹn bá bí ẹ̀rú náà ni wọ́n máa jẹjẹ pẹ̀lú ìyá wọn afọlọ́wọ́ ìyá wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bọ́ wa ọ̀gbà kí ọmọlúwàbí kùnrin fi ẹrú bẹ̀rẹ̀ kó fi táyà. ìdí ni pé tí o bá fẹ́ ẹrú bẹ̀rẹ̀ tí o tí ì lómìnira rẹ̀ tó bá fi táyà ẹ kàn máa fi máa jọ kólówó rẹ̀ ni. ìwádìí ìyàwó tó lọ́fẹ́ àtàwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí gbogbo wọn máa jẹ́ ẹrú fólówó ìyàwó yẹn. torí ẹ̀ ọmọlúwàbí ní tó o bá lágbára láti sọ ọmọlúwàbí bẹ́ẹ̀ tó o sì ń bẹ̀rù àti ṣe zìnà ìgbà náà lọ́nà tó gbà pọ̀ fẹ́ ẹrú bẹ́ẹ̀. torí ẹ̀ wọ́n ti máa yà àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ bìnrin méjì wọ́n ti sọ wọ́tá náà ti sọ̀rọ̀ wọ́n àyọ̀ àyọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. ìsìláàmù rẹ̀ ní kí ẹ̀sìn máa pérò rẹ̀ náà ti ti síwájú nínú títí Heracles àrí àwọn ìmọ̀ró ọba àwọn aró ẹ̀rọ kó náà kọ́ láti gba Islam ṣùgbọ́n ní kókó gba Islam ẹ̀bùn ló fi ránṣẹ́ sí ànábì ọ̀sọ̀rọ̀wọ́ àríwá ìṣẹ́lẹ̀ táàbù ti ṣàlàyé pé ẹ̀sùn títọ̀ yọ kẹfẹ́ wá kòkòrò kó tí a Islam la kí mọ̀kọ́ òfẹ́ kó náà gbà ṣùgbọ́n kàkà kó gba Islam àwọn ẹ̀bùn ló kó ránṣẹ́ alẹ́bíọ̀ sọ̀rọ̀ wá àríwá ní sẹ́lẹ̀m wọ́n gba ẹ̀bùn yìí tẹ̀tẹ̀ sọ̀rọ̀ ọ̀nà àríyá wọ́n ní Máríà fúnra wọn Máríà alẹ́bíọ̀ sọ̀rọ̀ wá àríwá sẹ́lẹ̀m wọ́n mú fún ara wọn ẹgbẹ́ ọ̀kan nínú àwọn ẹrúbìnrin ìdánilẹ́bí sọ̀rọ̀ wá àríwá sẹ́lẹ̀m fún wọn bá ní àjọṣepọ̀ ṣùgbọ́n ti rí tó jẹ́ ọmọ ẹ̀yà amáyẹ ànábì náà tó ń pọ̀ Hassan ibn Thabit sọ̀rọ̀ ìlú àwọn àyè wọ́n pọ̀ lọ́mọ ẹ̀yà amáyẹ àti ń jẹ́ tèrí torí ẹ̀ ló ti lọ́sí ẹ̀rọ ajá síwájú tí wọ́n fẹ́ kí ìgbọ́rọ̀ àwọn ọmọ ẹlẹ́yìn òun kọ́ kalẹ̀ fún un jẹ́ alákòókè ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀kanjúà tẹ́lẹ̀ pé tí orí bá ti dé wọn nìkan náà rà bá dé rẹ̀ kò ní báyìí lè bá àwọn tó wà lábẹ́ rẹ̀ káwọn náà nípìn bẹ́ẹ̀ nítorí tó bá ti dé bẹ́ẹ̀ wọn ò ní dìgbà kan fẹ́ ọdún nù wọn ò sì ní jẹ́ni tí ń ran kan bí dáadáa yọ ọmọ pọ̀ torí bá ti dé pọ̀ sí ti ẹnìkan ní pọ̀ àwọn ò ní nípìn bẹ́ẹ̀ torí wọn kọ́ àti sáà ìdìbò dábì ọ̀gbìn ọmọ àwọn ẹ̀yìn. gẹ́gẹ́ akéwì akéwì pàtàkì fún anabi wa Muhammad sallallahu alaihi wa àwọn tó náà fún wa nípa láti anabi láti fi anabi àwọn láti fi síbẹ̀ làwọn náà yìí. àwọn tálẹ̀ǹtì tó máa náà lórí tìrìtì kí wọ́n lò fún náà yìí. agbárí lọ́nà fún ẹ kí ni ara fi tó ga fi tó ọ̀rọ̀ àwọn èèyàn sí dáadáa lọ́nà tí wọ́n fi tó àgbọ̀yé Islam. owó lọ́nà ọba fún ẹ ló dáadáa lọ́nà tí ó fi mú ìlọsíwájú bẹ́ẹ̀ Islam. òye àti làákàyè lọ́nà fún ẹ ọ̀yà ọ̀màrà lo òye tọ́nà ọba fún ẹ láti fi darí àwọn èèyàn lọ sí ibi dáadáa bẹ́ẹ̀ Islam. nígbà wọn èèyàn tara àrẹ máa dáadáa náà ìwádìí gbọ́dọ̀ kú orí tó náà bá fún ẹ gan náà lóru tó fi olórí àti àwọn akéwì ni akéwì takò àwọn ọ̀dà nígbà táwọn náà bá wá wọn ti mà kí wọ́n pè wọ́n àwọn ọ̀rọ̀ tó gbọ́n àwọn ọ̀rọ̀ tó gbọ́n àwọn ọ̀rọ̀ tó tóbi tó gbangba àwọn ọ̀rọ̀ tí yẹn gbọ́ táwọn orí ká tí wé pọ̀ ibi tó lágbára ní irú rẹ̀ lẹ́nu ọ̀gbọ́n lẹ́nu àkéwì tọ́tẹ̀ máa ń sọ̀rọ̀ tọ́tẹ̀ bá nàbí sọ̀rọ̀ tí wọ́n fẹ́ gba Islam tọ́tẹ̀ takò ànábì ànábì òní dáwọn lóhùn dáwọn lóhùn ọlọ́run ọgbọ́n fi róòhùn kódò yóò fi ṣàtìlẹ́yìn fún ọ ẹ̀mí mímá mọ̀lẹ́kà ìdílé yóò fi ṣàtìlẹ́yìn fún ọ. nínú mẹ́tíláṣí ànábì sọ̀rọ̀ ìlú ọ̀pá fi jẹ́ pé wàdà rẹ̀ bí ọ̀rọ̀ àbújá hasan ìdùnnàdàrí ọ̀bí ọ̀lọ́ àwáyé ó ń kéwì ń jáka inú mẹ́tíláṣí ànábì sọ̀rọ̀ bá àyùwà rẹ̀ sílẹ̀ inú bí ọ̀rọ̀ ìdù kọ̀tọ̀ ọ̀bí ọ̀lọ́ àwáyé ẹ̀yìn sì máa àwọn inú bá wọn. torí mo kí níwájú ẹni tó lọ láti ọ̀nà nínú láti ìyá anábìá Muhammad sallallahu alaihi wasallam. ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ títí bá gbé wọ́n bá fẹ́ sọ orúkọ jọ bẹ́ẹ̀ náà ní mọ́tíláṣí bí wàá ti jẹ́ tí ọ̀dà bí wàá ti jẹ́ ìwéwì bí wàá ti jẹ́ ìwéwì bí wàá ti jẹ́ sọkúsọ lára. eléyìí ni Hasan ibn Thabit radiyallahu anhu. bákan náà

kéèyàn mọ́wó òkókó mbẹ èèyàn ráyà sọ́ba tí ọba kó padà sọ́dọ̀ ẹni tó ara àbí fún ìráyà sọ́ba kẹ́ni tá ara rán kó sápá padà ẹni tó ara báwo bá ti ṣe láyé ọba míì náà títí tó lónìí kò ní sápá lásán kúrò láàfin yọ gba ìbùkún olè dàdí torí ẹ kíni tí ń kó ẹ̀bùn ránṣẹ́ sànàbí Muhammad sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ ẹ̀ sì rí yéésù nìkan àkọ́kọ́ àti sọ́dí ìrọ́pẹ̀ ọba àwọn róò kó ní àkọ́ ẹ̀bùn ránṣẹ́ tàbí bó ti di ìrọ̀lẹ́ ayé tó ti pé bí ìyẹn bá lọ káàkiri àwọn ọba ìwọ ló fi nǹkan lẹ̀. tó ní nǹkan kan mú jáde ń bẹ̀. Àbẹ́rẹ́ nǹkan náà. Ṣùgbọ́n àwọn ọba tẹ́lẹ̀ àti lágbọ́n àbòmí náà láyé ti sìn. Àwọn èèyàn máa ju àti lọ sáàfin wọn ni. Torí kó kéré jù, èyí tó kéré jù gbà nínú dẹ́rì gbà ń bẹ̀ onígbà Ẹ̀rù máa já tọ́, kéde pé mo wọn ti gbóòórùn rẹ nu wọn nírí tó bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́ba lọ́ba rí. bẹ́ẹ̀ tó sì máa tó fi rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní pé ètò àwọn lọ́ba lọ́ba dá lórí pé àti ìlú àti ti ń bẹ́ nù ìlú tọ́ba ni. tòbá òun alẹ́nìkan nínú ẹni tí ọba òwò kò lónìí ní ti wá wá tó dọ̀gba tí ọba kó lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí láyé tẹ́lẹ̀. torí ẹ̀ bóyá láyé sìn nǹkan ti yí padà tó lè ti kọ́jọ́ pọ́ba tó ìjẹkúrẹ́ di ọba náà ni kò lè pàṣẹ fún mẹ́rẹ̀ ṣọwọ́ ara ẹsẹ̀ tí ọkọ̀ bá fẹ́ rí ọ èèyàn mélòó ni ọ̀dà òní wà láti ta ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ fi ti pàlàbà rẹ̀ níbi ìgbà tí ọ̀gbọ́ ẹlòmíràn sọ fún pé ọkọ̀ agbára yìí máa wá ẹlòmí ò sì ní lọ pépé mi ṣe mo kóra ní sábẹ́ rẹ ni tó hàn mọ́ ẹ̀rù bí ìgbàgbé yí padà ìyẹn tó táwọn yẹn bá ti tọ́ lọ ọlọ́run máa ń ṣe ti wọn àsìkò táwọn yẹn bá ti tọ́ lọ lẹ̀ wọn lọ di ẹni tó kú tọ́ ọba rẹ̀ tó bá jẹ́ pé aṣíwájú kan bá wà sí tẹ̀lé òfin ọlọ́run tó ní ẹtì ìfi ẹ̀sìn ọlọ́run ọba ṣeré á yọmọ ní iyì tí ó sì lápọ̀lé tọ̀pọ̀. ó kó ẹ̀bùn ránṣẹ́ sálẹ̀ sọ̀rọ̀ wá àdìsọ́nà gbà. ó tún wá sí ìgbà aṣọ ogún nínú aṣọ tó ti gbé wọn hun ní mísírà ó tún ti pẹ̀lú ẹ̀ àti ìgbà ata kan ó ti pẹ̀lú ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ kan ó tún ti pẹ̀lú ẹ̀ àti ọ̀dọ́kùnrin kan tó ti kọ́ ti tẹ̀ lọ́jà ó tún ti pẹ̀lú ẹ̀ lọ́tì ẹ̀ ní ọ̀dọ́kùnrin yẹn ọmọ ń kú Maria ni ọmọ ọmọ ìyá bàbá Maria ni ó tún wá fi ẹsìn kan ó tún fi pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ́gùn ti pọ̀ tó ìgbà kan tó ti ń pín àwọn ìtẹ́nugara wọn ti sí ó tún fi pẹ̀lú ẹ̀ wọ́n tún wá bu oyin wọ́n tún bu rẹ́ńtẹ́ kọ̀ọ̀kan lẹ́nu nàbí yìí o. صلى الله عليه وآله وسلم ظن الخبيث بملكه ولا بقاء لملكه النبي صلى الله عليه وآله وسلم يعني يعني ẹrú ìjọba rẹ̀ nígbà ìlú fi ń sá Islam tí tó bá gba Islam àwọn èèyàn wọn ò ní kó lẹ̀. bẹ́ẹ̀ sì ni ìjọba rẹ̀ ní máa tẹ láéláé tódodo ni àbí òdodo ìjọba rẹ̀ wá dàmà kọ́bọ̀rù ọtí ọba àwọn rẹ̀ wà táwọn ní ìjọba tọ́ ilé ìjọba àwọn ìjọba sọ̀rọ̀ láàrin fún pé ẹni

عليه صلى الله عليه وسلم وقت الشجاع أما وهب الهددي وعرض الحارث ابن أبي شمر الغفاني وضعوا البلقاع لقد ابن إسحاق أبي الواقدي إلى أقول لما توجه بنا إلى الشيطان أريد جبل وما أيهم ìlànà ìṣòro wà àdìsọ́là máa ṣe àwọn ẹlòmíì ti sọ nǹkan mí tuntun sí lórí ọlọ́run náà máa. àdébí fúnra tẹ̀líọ̀ ọmọ àmọ̀ wọn ṣe ọwúdà ọmọ àyìn àdàbí ní àmàmà wọn máa ṣe fàtìwọ́mà ó sì àmẹ́dọ̀ kọ́tà pálí rẹ̀. wọ́n ti sọ nǹkan wani ní anábì ọ̀rọ̀ sí haúsá yìí wọ́n sì tọrọ sí tòmáàmà ibùdó ẹ̀dá alhànàbí kanáà ọgbà islam ṣùgbọ́n tòmáàmà yìí ti gbà yín lọ́gbà islam ẹ̀yìn ọ̀rẹ́ yìí islam sọ òní súnmọ́ kan nínú àwọn òkú tó wà ní mọ́tíláṣí àgbẹ̀bí sọ̀rọ̀ títí rẹ̀ fi mọ́ kó padà gba ìsìlámù nítorí àná yẹn. àwọn yẹn mẹ́fà yìí lànàbí sọ̀rọ̀ láàrin àrùn sẹ́lẹ̀m ni wọ́n gbé dìde lọ́jọ́ kan wọ́n gbé àwọn mẹ́fẹ̀ẹ̀fà dìde lọ́jọ́ kan láti lọ sí ẹ̀wọ̀n fáwọn lọ́balọ́ba lórúkọ lóríkì láti fi wọn síbi ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn náà. àlẹ́ mi wá rán àwọn rọ̀bí ọlọ́ wáyé ní ọdún lè fẹ́ ìdá ọdún kẹjọ lẹ́yìn nígbà lẹ́yìn sọ̀rọ̀ bá àyùwà ìṣẹ́lẹ̀ wọn rẹ̀ ti gẹ́ńkọ̀ àti àbdìlẹ́ àwọn ọmọ àwọn ọmọ jùlẹ́ńdà wọn rẹ̀ sí àwọn méjèèjì ẹ̀sìn yẹ́yìn tí wọ́n jẹ́ ọmọ ara ẹ̀sìn ní ọ̀rùn mẹ́rin àwọn méjèèjì ti gba ìgbà àwọn méjèèjì gba islam wọ́n sì wọ́n sì yọ dàkọwọ wọn wọ́n yọ fún amọd ẹnìlá oko jíjẹ fún anabi muhammed sallallahu alaihi wa sallam wọ́n wá fi amọd ẹnìlá wọ́n fi sílẹ̀ ibi kọ́ lọ kó gàtà àwọn kọ́ lọ kó lọ kọ́ lọ gbàjọ lọ́dọọdún kó sì máa kó bá nàbì sallallahu alaihi wa sallam. wọ́n sì gbà pé kó di adájọ́ láàrin àwọn ẹ̀gbọ́n àwọn ilé wọ́n wọ ọ́nà islam kápá tẹ̀lé. báyìí àwọn òfin house àárín wọn lọ kò yóò di adájọ́ kò sì yóò gba àdàkájọ́ kó dáná sọ̀rọ̀ títí tí ìròyìn kó sọ̀rọ̀ wá bá. ọdún kẹjọ ni ọdún kẹwàá sọ̀rọ̀ nǹkan bí ọdún méjì ìní àmúrò ìlà ló ṣe ní ọ̀rọ̀ mẹ́rin. Àlẹ́ ìṣòro bá ìṣẹ̀lẹ̀ wọ́n tún rán àlàyé ابن الحضرمي ورثي المنذر ابن ساوى العبدي أربع البحرين سوى كان يطلقوا ابن عرانة nígbà tí wọ́n fi ti sórí tòlùtò déńdíyà pẹ̀lú àwọn kèfèrí mẹ́tẹ̀. wọ́n tó kúrò níbẹ̀ ní ànábì sọ̀rọ̀ bá àríwá ìṣẹ̀lẹ̀ ìní wọn rẹ́ta àbẹ́yì kọlọ̀ bá ọba bàárẹ̀ yìí. àwọn méjì sọ pé síwájú káàdì òtò gba mẹ́ta ọkùnrin gba Islam ọba bàárẹ̀ ọgbà Islam òun náà ti kó dàkà rẹ̀. òkú fún àti ànábi sọ̀rọ̀ bá àríwá àlùsẹ́lẹ̀ àti tàwọn èèyàn rẹ̀ ọkùnrin àti ẹ̀lọ́ta nípa ànábi sọ̀rọ̀ bá àríwá àlùsẹ́lẹ̀. torí ẹ̀ láti fi bàárẹ̀ tó wà lónìí lẹ́bàá sàwùdí àrẹ́bíà ó kéré jọjọ sí bàárẹ̀ tó wà nínú bàárẹ̀ tó dárúkọ rẹ̀ nínú ó tóbi orílẹ̀-èdè ńlá ó kárí apá àdìkan nínú títí jẹ́ sàròdì ìyá lónìí. agbọ̀nbí táǹkì ni alimọ̀kẹ́kọ̀ọ́ ti ṣàpéyà ní sàròdì ara bahrain ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. bahrain láti ọjọ́ tó ti pẹ́ ọba ni wọ́n rí níbẹ̀ mẹ́lẹ̀kùn bahrain ọba bahrain. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà sọ́ di ìmọ̀-ọ́tò albaḥrain ìdí albaḥrain emirate ti amir ìníwájú ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ìsìn ọba bahrain ní ìsìn ó ti yí padà tí ó ti tó láti ìgbà ẹjọ́ náà ọ̀gbà náà ni wọ́n máa nílẹ̀ èdè àmínú. àyẹ̀wò sọ̀rọ̀ máa ń ṣe lẹ́wọ́n tó bí àlùmọ́hájì dìde ìbùnà àbí òmìnir ẹ̀sẹ̀ màkùdùmí wọ́n gbé dìde lọ sí ọ̀dọ̀ hàrẹ̀ ọmọ abdulkulá alṣemiyẹri ní yemen. arákùnrin yìí dá lóhùn ọ̀daràn tí ànábì lọ oríta àrùn lóró fi àmì ẹ̀yìn ẹlọ́mi lára màá ronú sọ̀rọ̀ yìí. títí ìgbà islam yọba pé ní àríkè má bà báyìí ló dà. àwọn ènìyàn wọ́n jẹ́ ìyàtọ̀ tó gbajúmọ̀ báyìí nínú àwọn lárúbáwá lápapọ̀. wọ́n sì ń bẹ nínú lárúbáwá pìlẹ̀ tí wọ́n jẹ́ àwọn bẹ̀rù pàpà yánà ní ilé wọn torí bẹni lárúbáwá ti yí ti jáde lárúbáwá kulẹ̀ àwọn alédè kàtó yàtọ̀ sáyé sídìí àwọn lárúbáwá yòókù pàápàá jùlọ níbi alifu alam alifu alam lọ́dọ̀ tí wọn alifu ọ̀nìm ni torí aluwalẹ̀ àwọn sọ pé ẹ̀yọ́ àmì àǹsọ̀rọ̀ àǹsọ̀rọ̀ tó kéde tí wọ́n ti rí nù. tó ti wá nínú ayé èyí kò fẹsẹ̀ rinlẹ̀ pàrọ̀ ìṣòro bá àlùwà ìṣẹ̀lẹ̀ sọ pé lẹ́yìn tàbí àǹsọ̀rọ̀ àǹsọ̀rọ̀ àǹsọ̀rọ̀ lẹ́yìn ìgbà mìíràn àǹsọ̀rọ̀ àǹsọ̀rọ̀ àyè ń tẹ̀lé

lónìí tó fi kárí gbogbo àwọn gọ́ọ̀fì ti ti Bahrain Saudiya hafa pàtàkì ti Saudiya torí Yemen àti Saudiya tó ní ìbẹ̀rẹ̀ àwọn lábáwá ti jáde lábáwá tó jáde láti Yemen wọ́n pè wọ́n ní al-Arabu al-Aarida àwọn òkìkí lábáwá lábáwá tó jáde lágbára àwọn ilẹ̀ lárúbáwá tá a mọ̀ sí Hijaz Mẹ́kà Mẹ́dínà Al-Taif Jeddah Yanbu' àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ wọn ní al-Arabu al-Musta'riba lárúbáwá tó di lárúbáwá èyí tó túbọ̀ sílẹ̀ kọ́ èyí náà di lárúbáwá ni kéde tí wọ́n wá gbóni lọ́kùnkùn di lárúbáwá yìí lọ́wọ́. irú àwọn ìmìyà yẹn àwọn jẹ́ ìyá kan nínú ìyá lárúbáwá ìbílẹ̀ tí wọ́n ń gbé wo ẹ̀ǹdí yẹn الذي قال أبو موسى الأشعري أتي معاذ بن جبل رضي الله عنهما فقال ومن جيد اليمن nígbà táwọn ń ti ogun tàbí púpọ̀ wọ́n lè lọ. rojú àwọn ti ìgbà míì láti fi akọ̀ndíṣà sórí ẹlòmíì gan ó tún wà ní mọ́tò yẹn ọmọ ìjẹra jẹ tó àwa dé Birnin Gwari làwa sọ pé tọ̀ ìjọba àti ẹni ti ni pé ìwà alágbádá ti tàbẹ̀ lò àbẹ́kẹ́ yẹn ojú ojú Birnin Gwari àti ti gbé wọn débẹ̀ lọ ẹ̀yin ọmọ ìdíje ọlọ́ọ̀ni bíi ṣàlọ́ gbogbo ọ̀rọ̀ àti jẹ́ mọ̀ fóònù wa ẹ̀rọ kò lè tọ̀lọ̀ ṣé àrùn kọ́kọ́ délé lọ́ta tó wá ìyàtọ̀ wá délé àrùn ìmá. yàtọ̀ báwo yẹn ti rí mọ́ lónìí. abẹ́dẹ̀ ó ti yá kó ti yá náà nù ti tọ̀wọ̀ fẹ́ yìí ẹ̀yẹ ti kí èsì yìí gbogbo ẹni tí wọ́n rán lọ síbi kan lórí èsì tó dáa mú wá ṣùgbọ́n òun ọ̀sẹ̀ iṣẹ́ tí wọ́n yọ jẹ́ ló ti jẹ́ ìfura nu ẹni tí àwọn tí wọ́n sí gba ìsìlámù ó sì bẹ́ẹ̀ àwọn tí wọ́n sí ìsìlámù kọ́lá tó lè fàwé ṣùgbọ́n ní ìyẹn ìṣe fẹ́líọ̀ ẹni tí wọ́n rán nígbà tí ọba ti jẹ́ fẹ́líọ̀ ó ti ṣe ọlọ́ọ̀gá ṣé ń bẹ́ẹ̀ náà ti ṣe ọlọ́ọ̀gá àwọn ẹni tí ó wà ní tó ti pẹ́ ní ọ̀gbẹ́ pẹ̀lú rẹ̀ àárín ìyẹn mẹ́ta sí mẹ́wàá ni làwọn ẹjọ́ gbọ́ والنبي وليس معه أحد الذي يأتي وذلك قاتل يقول كل كل فاستند براري وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصواهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا سبحان الله حوالا جيدي في اللغة ní gbogbo ìgbà tí mo bá pè wọn ọrùn àwọn ọmọ àta ètò àdàgbogbo tí ń pè àjẹ ẹ̀rí ọ̀ọ́rì ó sì anyị wá dúró ọzọ aláàárín pọ̀ ní wà ọ̀gọ̀ wọ̀tọ́ ṣòwò ẹ̀rọ ọmọ ọ̀fọ́rù àníta aládùn náà láti àbẹ̀ gbọ́rọ̀ rẹ̀ bụ gbọ́rọ̀ ṣe àwọn tó pè wọ́n jẹ́jẹ́ síbẹ̀síbẹ̀ ẹni ẹni tí ó sọ ni kò síbẹ̀síbẹ̀ pàtí ìsìlẹ̀ tí ó pọ̀. torí pé lẹ́yìn báyìí ẹni pé ìwọ́n gbìyànjú ni tí ó kúrẹ̀ kọ́ lọ. tó bá ti bẹ́ẹ̀ kálukú wa máa ń mú ìlú wa táàpù yẹn lọ síbi ẹ̀sìn ọlọ́ àwọn àdúgbò wa táàpù yẹn lọ síbi ẹ̀sìn ọlọ́ àgbóyè wa táàpù yẹn lọ síbi ẹ̀sìn ọlọ́ mẹ́tẹ́lá káàgbé ọ̀rọ̀ sí ilé ẹjọ́ ọlọ́run tó bá hàn án wà ìlọsíwájú sí ilé ẹjọ́ ọlọ́run gidigidi ọ̀pọ̀lọpọ̀ ti gba islam ṣùgbọ́n àfi ẹ̀sìn islam sílẹ̀ báwọn ẹ̀ka ni ẹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ sílẹ̀ fún àwọn gan ni wò èrò pípọ̀ náà ti fẹ́ sọ̀rọ̀ ní àjọ wo ló fi jókòó jọ ẹ̀ á kò sí ó ìgbà tá a bá gba dìgírì ká tó láǹfààní àti báyẹn sọ̀rọ̀ nípa tọ́lọ́ mi. Ipò ọdún ń bẹ tó ti kọ̀ǹdíṣẹ̀ yẹn bẹ̀lẹ́ wà ní wọ́n lọ báyẹ̀ mi fáwọn èèyàn kódà kó ti kọ́ ọmọ lórí ẹyọ ayẹ ẹyọ kan ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wọ́n ti pèsè ọ̀gá ti fẹ́ ọmọ ọmọ nípa rẹ̀ máa ti fẹ́ bí ọ̀tá ẹyọtọ̀ ọmọ ìmọ̀ ọmọ dára rẹ̀ jẹ́ ṣe ní ìtumọ̀ sí ibi wọ́n rán wàhálà sísọ̀ náà. wọ́n rà fún musa wọ́n rà sí bo wọ́n rà sí adẹ wọ́n ti sọ kútu bá fún ìnàkẹ́tẹ́ ti ọ̀hún ẹ̀ ṣáà ìlẹ̀kẹ̀ dáa àwọn ìjọ ìlọba o àwọn ìjọ àfúnjẹ́ra ni wọn wọ́n ti wá pọ̀ lọ́nà dáadáa fi di àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwùyàwó ìyá ìmọ̀ nípa èwo láti tẹ̀síwájú tí èwo tó tẹ̀lé wò àwọn àyàn fúnra ara wa. jáde dípò ní dáadáa tó ti èmi ti wá dáadáa lẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ títà ìmọ̀ tó ti kú jọ pọ̀ láì kéré títí títí títí òwò lọ ń dájọ́ lọ ń dájọ́ bẹ̀rẹ̀ sí ní títí tó tọ́ wá ó nítorí kó lè bá a jáwé jàre fún ọ kọ́ ló bá a wọ́n ti tún adìẹ ṣe gbàgbára láti tààrà tí wọn náà máa ti kọ́ lórí rẹ̀. ìbá wọn sáájú náà ti máa lọ gbọ́rọ̀ ọlọ́run wọn lọ gbọ́ sún náà mẹ́rin sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ ìdáhùn ti gbọ́ ìtàkì wọn ìrẹ̀lẹ̀ àmẹ́ ìfọwọ́ wọn lọ yí padà sí tẹ́lẹ̀ kan ní ìtẹ́ni tí máa dá àjọ ti kì í. torí ẹ̀ kálukú wa náà ta gbolé wọn lára tiẹ̀ lára ìyàwó rẹ̀ lára ọmọ rẹ̀ lára àwọn tó ń bá gbélé káyì padà ọmọ tẹ́lẹ̀ ládùúgbò yín mọ́ṣáláṣí yín nílùú yín. ìgbà tó ti àtàyà àwọn sàárè yìí tẹ́lẹ̀ wọ́n ti máa rẹ̀ jẹ́ èlò rẹ̀ gbọ́ pàdé dìde fún wọn tẹ́ lọ sí dáwà tẹ́lẹ̀ lọ sí dáwà àlùjànnà ni gbogbo wa bá báwọn èèyàn sọ lọ́rọ̀ báyìí wọ́n máa gbójọ ẹ kó wá kó là wá kó kó là gbé sí. ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́jọ́ tí ọlọ́run bá rẹ̀ lọ́wọ́ ó fún onímọ̀ níwọ̀n bá tiẹ̀. tí wọ́n jẹ́ fún oníkálukú náà láti mọ́tíláṣí kan mú láàrin mọ́tíláṣí sí ìṣá ìbáyìí. níbi tá a mọ̀ fọ́ọ̀rọ̀ èèyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti fi wọ́n ti jẹ́ àwọn oníṣìí wọ́n máa ń ti sọ̀rọ̀ àti àìṣáà ni. ìbáraẹni kí màtí kálukú náà ní ìwọ̀nba àwọn náà máa ń ẹwà dúró orí tí ó tàka yóò pọ̀ jọjọ àwọn yóò yẹra ẹ̀sìn ọlọ́wọ́ bó yé wọn. wọ́n bá tí o bá pàtì tí bá pàtì tí o pàtì pé àìmọ̀tálá àmọ̀ ti ṣe lọ. tẹ́lẹ̀ tí ìbò mi inú ìlú kẹlẹ́ láti sì máa ṣe náà tó ṣe pé òye ẹ̀sìn Islam ó rọ kírun bí ìgbà tí wọ́n gbọ́ pa ìsìláàmù yìí ẹ̀ mọ́ àwọn òfin irú òun wọlé lé subhanallah ètò túmọ̀ sí báyìí màkà ti pọ̀ jù ó túmọ̀ sí iṣẹ́ ńlá kọ́ kó jẹ́ wájú ọlọ́run ọba yóò fún wa ṣe ìgbà tí ìbá ti nípinnu kó ń fẹ́ ṣe ọlọ́run ọba ní ìṣe rọrùn fún láti ṣe. lẹ́yìn eléyìí ìgbà tí wọ́n rán àwọn tàbí ńláńlá méjì yìí tí wọ́n rán ọ lọ sí ilẹ̀ Yemen wọ́n lọ pèsè lọ sí ẹ̀sìn Islam ẹ̀ máa gbogbo ara Yemen ọba Islam subhanallah yàrá gbogbo wọn pátá korongodo ni Islam oríṣi eléyìí eléyìí àti hàwa gẹ́gẹ́ bí ọlọ́run bá ti máa ti sẹ́ rẹ̀ látàrí fún ń Yemen Islam tọ́wọ́ min lọ́wọ́yọ̀ ti tààrí. láti ìlú wa láì jẹ́ pé nìkan jẹ́ àwọn lójú subhana allah ni wàá wùdí. náà ló ti wá nù adé bánidọ̀ muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní al-imanu yamani imani yamani lọ́wọ́ imani yamani lọ́wọ́ torí wọ́n rọ̀ ọ̀tọ̀ náà. lẹ́yìn àwọn èèyàn yìí ni wọ́n gba ìsìlám. eléyìí ò túmọ̀ sí pé muhammed àti abumusa àti abumusa wọ́n pàfẹ́tì ju àwọn sàádé sí àwọn ẹni tó ń rán àwọn sílé yàn kan tí wọ́n kọ̀ láti gba kò túmọ̀ ṣùgbọ́n àdáwò rẹ̀ àdáwò tí wọ́n ní pé àwọn tí wọ́n rán yín sí gbogbo wọn gba ìsìlám àdáwò táwọn ti pé ẹni Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún ara àyè ìwé àbí bọ́ọ̀lì wọ́n tún ra táwọn ará Yemen. Àbúrúkà ń bẹ́sẹ̀, Mùhàdù ń bẹ́sẹ̀. Kẹ̀rọ ọ̀jà lé ti bẹ́ o. Wọ́n ti ráwọ̀ ọ̀rọ̀ tí gbogbo ojú kíkọ́ ọlọ́pẹ̀ àwọn èèyàn tẹ́sí Islam. Wọ́n ti lè gbogbo yẹn ti gbẹ̀sẹ̀ Islam. Ojú àkójọ ọkùnrin lómi. Ṣé ìwọ ni máa bínú? Ṣé wáyé? and for what. ṣé wọ́n sọ fún ọlọ́pàá àti iṣẹ́ ti ṣe yẹni àdúgbò àwọn àwọn tàbí bẹ́ẹ̀ bíkọ́sì àwọn ọmọ ilé ilé ayé. ẹ wò gbà tí ànábì sọ̀rọ̀ àríwá àríṣẹ́lẹ̀ tí wọ́n rán àbúgbọ̀kọ̀ ọ̀bí ọ̀la ọ̀wá ẹ̀ lọ́dún kẹsàn-án lẹ́yìn hijira wọ́n rán àmì táwọn èèyàn wọ́n ti sọ iṣẹ́ tí ó jẹ́ nígbà tó bá tọ́ bí oṣù ṣe hajj báwọn yẹn. àbúrọ́tà ló bẹ lọ́nà kò tí ì dé mẹ́ta wọ́n tún gbé àyè inú àmì bọ́ọ̀lù dìde wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un. ìgbà tó dé ọ̀dọ̀ àbúrọ́tà ọ̀lá wọ́n á náà tẹ̀lé ọ. Abubakar bi léèrè pé àmíràn àwọn màmúrọ̀ ṣé ìwọ ni wọ́n ti di àmírù ní ìsinmi kíni náà tẹ̀lé ọ àti wọ́n ní kó gbọ́rọ̀ sí mi lẹ́nu ọmọ tẹ̀lé mi ó ní bẹ́ẹ̀ màmúrọ̀ wọ́n mi pé kí n tẹ̀lé ọ ṣùgbọ́n kí mi yóò fi jẹ́ iṣẹ́ ìfẹ́ ìbáwọ̀ yẹn. Subhanallah àwọn òwò jẹ́bi tó gbogbo ọmọdé ayé kéde ayé làyè síbẹ̀ làwa rí seniority àdúgbò ẹ̀kọ́ ni i'm here before you ìwádìí ẹ̀ tó fi máa ṣe fún mi àwọn ìṣẹ̀lẹ̀ ìrẹ̀ lọ́nà àyè ìbùnà àbíkọ́lì ọ̀tún àti wọn ní yẹ́mà níbẹ̀. àdúgbò àbíkọ́lì rọ̀bí ọ̀gbọ́n àwọn àyè mi tó tún wá bá wọn bẹ́ẹ̀ ó ti lọ pàdé ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ní mẹ́ta ní hajjatul wada ní hajj dágbére. ẹ kíyèsí yíyàn dánábi sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà tí wọ́n ní Abubakar ní amir al-hajj aláṣẹ báwọn olùwàgbọ́ òdodo olùdíní mọ̀nà olùbání ń tẹ̀ ẹ̀jẹ̀ nígbà aláṣẹ ti hajj. ẹ kíyèsí òun dídẹ yẹn ilé ẹ̀rọ ti jẹ́ pé nísìnyí ẹ̀rí ti nínú àwọn nàìjíríà náà wọ́n lẹ́ni gẹ́gẹ́ ní aminu hajj. a ní aminu hajj national level àti ní aminu hajj state level bóyá ló ká government level náà tó wà lọ́wọ́ àlọ́. ẹ̀rọ wo. kí ni sẹ́ àmírùl hajj Abubakar radiyallahu anhu àti kí ni sẹ́ umara'ul hajj ti wà Abubakar olóyún ìwọ̀n láti fi hajj. yẹ́nu ti dẹ́gbẹ́ lọ́dún kẹwàá káyọ̀dé ọ̀sọ̀rọ̀lá àríwá ìṣẹ̀lẹ̀ náà wá sí hajj ọ̀kan tó wá sí ọ̀. àwọn náà wọ́n lé لتعقبوا مناسككم ṣùgbọ́n àwọn àmìlò láti ti fi hàn dájú dájú ìbáwá rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àmìlò láti ní ìgbà ọ̀mọ́ bá hajj àti sẹ́rí hajj ogun ni wọ́n lọ yìí ìlú ogun and then what? àlọ́ ọ̀mọ́ ń pa àtẹ̀yìn. ìwọ tí wọ́n ní kó pa àwọn èèyàn mọ̀nà tí wọ́n bá já fojú tí wọ́n bá tẹ̀ ẹ̀tẹ̀ ń kọ́ ẹ̀fẹ́ ìgbàlá rúmi ọ̀làbí ẹnìkan tí wọ́n rán lọ sí hajj ibi bọ́jú ọ̀gá nínú àwọn wẹ́lfíà mẹ́mbà tó wá dé má dàtọ̀ sọ̀rọ̀. so ìfẹ́jọ́ ti fò láti lé ni pé ẹ̀yin lẹ́wọ̀n márùn-ún yẹn wálé dábàá sọ̀rọ̀. tó ń bá wá sọnù ká ní òun lọ lé tọpara rẹ̀ bọ́lọ́pàá. bẹ́ẹ̀ náà ni wọ́n gbé àmírù hajj ìwọ̀n tó tó wà sí ẹ̀jẹ̀ àmírù hajj ọ̀dà ò títúrà tó dà ní ẹ̀jẹ̀ àtọ̀ dà ní ṣùgbọ́n máa dáwò tí ti torí ẹ̀ àdìgbò nìkan ó tún padà lọ bá àwọn tó nínú ìṣúná àtàwọn àtàwọn àtàwọn máa yìí lórí bí ẹ̀sìn Islam gbogbo àgbáńlá yìí o. gbogbo àgbáńlá yìí torí ẹ̀ àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn Islam àwọn Islam gbogbo àgbáńlá yìí ẹ̀sìn tó gbé ẹnu sọ ẹ̀sìn tó gbé ẹnu sọ nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ yóò dàpọ̀ al ó sì dàpọ̀ والواقع أقوى الأدلة إنتو سلم قالوا الذي تقول لك القرآن يقول ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين تبارك الذي تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فبالي هذه الله نتبوك بالله وكان النبي يؤمن حديث تخرج يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة فهو النبي كلم أو الله لا تنظر معنا وسيس ọlọ́run náà ní sí gbogbo èèyàn lápapọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ti fi hàn yìí o mọ̀kọ́ gbèsè ọba ilẹ̀ rome amadilawa ni àti mọ̀kọ́ gbèsè ọba misra ìsàgẹ́nìyà amadilawa ni ìsìláwa yọ̀ọ̀kù ọba ilẹ̀ rome amadilawa ìsìláwa ìsọ ọba bari ṣé bari sàlábà ni wọn wọn ìsìláwa wọn. النجاشي ọba adájà sílábà làwọn ní sílábà ọ kó tó máa ti pẹ́ kọ́lọ̀ kí ọ̀rọ̀ máa dùn ìkọ̀ jẹ́ mùsùlùmí ọmọ wa jí ọwọ́ akọ́kà jẹ́ pẹ́ kó tó pẹ́ kọ́lọ̀ lórí kíni kí ló ti fọ́ kí ti fọ́ kí ló ń ìgbà tó ti ní tí nígbà tí gbogbo nǹkan ni nígbà tó ti ní gbogbo gbogbo nǹkan ló ti nígbà ọlọ́dà pẹ́jà kò fi là torí di eléyìí eléyà fi hàn ọkàlẹ̀ ọbalẹ̀ yàtọ̀ sáwọn ẹjọ́ bẹ túláàsì sọ ànẹ́bí kan ti gbà gbogbo àbáńlá yìí ọ̀rẹ́ ní gbàgbọ́ bọ́ọ̀rọ̀ tó lẹ́yìn lálẹ́ ní ìfọ̀ ayélujára lọ́nà sọ nípa rẹ̀ lọ́nà lóun náà tó sọ fáwọn èèyàn ànẹ́bí rí kánò. wá fẹ́ sọ di international ọlọ́run náà èèyàn rẹ̀ local people rẹ̀ pẹ̀lú ìtọ́rí èyí tó tuntun náà ti lè wá lọ bíbélì pé ewúrẹ́ tó sọnù nínú ọmọ di ọ̀rọ̀ ni gbogbo ọmọ ìsírẹ́lì lọ́rọ̀ rẹ̀ ṣé gbogbo ayé àlùkò náà rí na tó wà sí lápá kan yàtọ̀ sápá kan ilé ẹ̀jẹ̀ ló ti jẹ́ adájọ́ máa láti ìkókó ọlọ́pàá ẹ̀yà àwùjọ torí kìí tuntun tọ́jà oṣù burúkú ni ṣe kò túnbọ̀ sí kọ́mà ìjẹ́nà nù abẹ́rẹ́ ń dẹ́mọ́ kò túnbọ̀ sí torí wọn lè yíyan sí bí ẹ̀dẹ̀ láì máa wùdí àhàdùn mi láàrin ní bọ́ọ̀mà yẹ̀wò jíjẹ àwọn ọ̀ṣọ́rọ̀ ثم لا يؤمن بالذي أتيت به إلا دخل النار. إن صحيح مسلم. ثم في يوم ما كان من جلوه يقول

táàmù àwọn ọ̀pàdàkì. ìgbà tí wọ́n yàn wọ kíkọ́ ọmọ tòun ní kíláàsì dáa ni wọ́n fọ oṣù tó burú lẹ̀. tí wọ́n máa ma àtìlá àbúkà ṣe ẹlẹ́ẹ̀ àtàlà tí wọ́n ti jẹ náà ló pè lọ. tí mọ àwọn tí wọ́n ju ló pè lọ oṣù tó burú lẹ̀. ilé ti ṣe jẹ́ lẹ́ọ̀. kí ni

pé olùpẹ̀rọ tí ò ní máa gbowó. ilé ìtumọ̀ sì ti pé wọ́n ní ènìyàn lẹ́nu tí ń pèrò ọ̀gá nǹkan tó dáa torí ẹ̀ àwọn adarí sọ̀rọ̀ wá الله ó wí fún Bilal lẹ́ẹ̀kan Bilal náà ti hàn tó tí wọ́n ti ṣe ṣe gbọ́dọ̀ tó tọ̀ Bilal ní tuntun wí tó wí lẹ́ẹ̀kan sí kí n má bàa ta sí sí gbogbo ẹ̀ náà ló ṣe ṣe gbogbo eléyìí ẹ̀kọ́ wọn kọ́ irú ẹ̀jẹ̀ máa ń kọ́ àwọn ọmọ nílé tí kó wọn ti pẹ̀rù ọlọ́wọ́ ọmọ ẹgbọ́ ọlọ́wọ́ ẹgbọ́ táwọn ní ọlọ́wọ́ ẹgbọ́ ọlọ́wọ́ ẹgbọ́ láti àwọn kẹ́kọ̀ọ́ mi. tòótọ́ yẹ̀ wọ́n ti pè wọ́n. بلال ابن رباح قلنا أقوى تكبر قال نبي محمد صلى الله عليه وسلم إذا لا تنهي كيف في الإسلام níbi níbi ìṣèdọ́gba ó ti pọ̀ jù nínú rẹ̀. lánàá lánàá ẹrú níbi láàbà tí wọ́n fi àjẹ ní mẹ́ta sẹ́ni tí fi àjẹ ọ̀gá fún yàn ewa wò lónìí bí islam ti ṣe sọ́dún yẹn la

ẹlòmí gbà tí o jẹni tí ó gbèrò wáyé bàbá rẹ̀ gbèrò o kọ́kọ́ gbajúmọ̀ ó kó se inú gbogbo ọlọ́gbọ̀ ó kó kó se inú fa ya ńlá tètè ènìyàn àní ọlọ́pẹ́rù ètò ìgbé kó ipò ńlá ni ipò ńlá ni àlùmọ́ ẹ̀dẹ̀rún rẹ̀ àtúwọ́lù lẹ́sẹ̀ àná pálí tí ti tó لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجبوا إلا أن يتهموا عليه اشتهروا láti báwọn yẹn mọ orí ọlá ti ń bẹ nínú gbádùn sáfù alákọ̀ọ́kọ́ ni àti káfù irun tó wá ṣẹlẹ̀ tó wọ̀n ní ráyè débẹ̀ láì ṣe méjì ọ̀gá ṣe méjì torí ẹ̀. rọ́bà ti sọ pé lọ́wọ́lẹ́ ìlà àbọ̀dù làbọ̀dù mọ̀ ẹ̀sìn náà tí o bá ti ìdí jíjó lórí tí mo jó lórí mi àpérò ìbàjẹ́. ìrẹsì ọmọ ti làdáni ti ẹ̀yẹ àwọn tí ń pèrò lọ sọ́ra rẹ̀ ipò tó ga ni wọ́n wà ìtọ́ dáa ni wọ́n ṣe. pàápàá jùlọ tọ́lá náà ń pè ìtẹ̀jọ́ ọ̀rọ̀ tó yọ̀ọ́ àjáàdù kí ni jẹ́bẹ̀ àjáàdù ẹgbàá tí wọ́n wọ̀ rẹ̀ pẹ́ lọ́wọ́. à ń sọ̀rọ̀ ẹjọ́ mọ̀ ń pè dáadáa ìlú àwọn ilé ìwòrán là ń kó ní ogun àwọn ìjọ máa fi à ń gba ogun kó yìí ti ká tí wọn ní ilé ìjọba ti jẹ mẹ́rin. ẹlẹ́kejì òní àmú ìbùnú omi màtìtò àgbọ̀rọ̀ṣì ìbùnú omi màtìtò ọgbọ̀rọ̀ ní àmú tọ́jà àbọ́jú òun náà pè wọ́n ní fanabi Muhammad. صلى الله عليه وسلم العالم الأعلى láti fi sọ wípé jíjẹ́ afọ́jú rẹ̀ ọ̀pọ̀ dínà àkọjá ni tí ó pèrò ó tilẹ̀ jẹ́ pèrò pípé ní ṣe pẹ̀lú kárìíràn nítorí pé ó kù káàdà kámà àkókò láti rí nínú ẹ̀kọ́ wa nípa gbòlógbòlò mọ́ra wípé gbogbo àwọn àkókò ọ̀run jẹ́nẹ́rálì ó ní ṣe pẹ̀lú kárìíràn. kò wá sí tó burú nínú kẹ́ni tí ò ríran ó pè rún lópin ìgbà tó bá jẹ́ pẹ́ni tó ríran wà tí ọmọ ta lólobó pákòkò ti tó. nítorí pé ìríran rẹ̀ kọ́ la fẹ́ lónú títí tí ò bá ti ohun rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ má ti àwọn kan tẹ̀ fún ọtí kò kò ní wúlò láwùjọ. gbogbo ọlọ́run ló fẹ́ lómi lábẹ́ ó ní tó náà lè wúlò fún ẹ Islam ó ti fún àwọn èèyàn wọ̀nyẹn lẹ́tọ̀ọ́ wọn láti ọjọ́ tó ti pẹ́. pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orílẹ̀-èdè wa o fún àwọn ẹni tó léra tó lójú tí ì tí ọ̀ka wọ́n tí ọ̀ka tẹ̀ wọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni tẹ̀ wọ́n sọ àwọn tí ó pé ó kú fún wọn. nígbà tí wọ́n ti ní sọ United Nations wọ́n pariwo wípé àwọn handicap ẹ̀fún ọlẹ́tọ̀ ẹ̀fún ọlẹ́tọ̀ wọn ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè nílé ayé ìlú ìlú nàìjíríà yìí lọ́pọ̀lọpọ̀ àyè nílé ayé pé tí bá ti ọ̀nà bí ọ̀nà gbogbo ẹni tí ọgbà tuntun bá wọlé dáadáa wá kẹ bọ́ọ̀lù tí kẹ̀kẹ́ wọn wọlé rọrùn ẹ̀rọ bá wà gbogbo eléyìí ìrànlẹ́ sí. so nígbà tá a kàkà wọn fún pé ìyá náà gbọ́ ẹ̀fọn ìyá tọ́wọ́ àwọn ọmọdé láti dá ń pè ọ́ bọ́ba já kóòtù òkú tó ju wa lójú rí tó ti dá rẹ̀ òkú dá rẹ̀ ẹ̀rọ tí bí ọ̀nà wa ti ṣe nígbà rẹ̀ irú àbá ọmọdé láti wa ọ̀pọ̀lọpọ̀ gbàlè yẹn lọ ṣubú bẹ́ẹ̀.

ó fọ́jú ọ̀yà ọ eléyìí ṣe níta lè ti torí rẹ̀ káwọn kúnlẹ̀ tọ̀ rẹ̀. wọ́n ti kú báà ní kú báà ní kí wọ́n kú báà. láì ẹ̀kọ́ nínú títà sọ̀rọ̀ níjọ́ tí òun la pèrò níbẹ̀ yẹn. ẹgbẹ́ jẹ́ fún tí àwọn ni wọ́n ń pè wọ́n bá nàbí bẹ̀rẹ̀ orúkọ tí wọ́n jẹ́ áwùs ibùdó òbírọ́ àlùjọ́màṣì àbúmàṣìbúrà àbúmàṣìbúrà nínú àwọn olùpẹ̀rún mẹ́rẹ̀ẹ̀rin dáadáa pọ̀ yìí bilal ibùdó omi mọ̀tò káàdì kúrọ̀ rí àbúmàṣìbúrà àbúmàṣìbúrà yìí òun máa ń ti dàrú jíìyà nínú tí wọ́n á gbọ́ kọjá Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n wá sọ ashhadu an la ilaha illallah jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah wọ́n ti wá gbọ́ sókè sọ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah gẹ́gẹ́ bí lè ti wá. nínú àlàyé bí àwọn màtúwà báwọn ti ti máa ń pè wọn lọ máa ti dàrú jùlọ. àwọn èèyàn mẹ́ta yòókù àwọn èdè bẹ́ẹ̀ náà wọ́n torí pé ní sọ̀rọ̀ wáyé ṣe kọ́ bá ti ṣe kọ́ òkú kọ́ wọ́n ń ẹ̀kọ́ àmà sábà àti ẹ̀kọ́ àmà wọ́n ń ti ẹ̀kọ́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 láti mọ̀ pé gbogbo nǹkan ibi ẹsẹ̀ tá àkàlẹ̀ kọ́kọ́ lọ́ máa ṣe bá ti ṣe ní kó ṣe jẹ́ ẹ̀rù. láti ṣàlàyé ibi nínú ọba àti ṣàlàyé àti ẹ̀rù nìkan nínú adébí Abdullah ibn Zayd ibn Abd Rabbih ẹni tó kọ́kọ́ lá tó fi hàn lójú wa ní wọ́n ṣe máa pèrún. nínú rẹ̀ wọ́n ní ẹni tó kọ́ mi ní ìṣèlú pèrún yẹn wọ́n bá tún lọ kò tún jìnnà lọ́wọ́ sọ fún mi pé ṣé ẹ bá ti fẹ́ ṣe ọ̀nà ẹ máa ṣe ìkọ́ ọ̀nà báyìí ọwọ́ àti ti ó ti lẹ́ẹ̀mejì méjì tó eléyìí jẹ́ èyí tí àwọn àdúrà máa ṣe ṣùgbọ́n ti rà láàyò ọjà àwọn ẹni dàbí rẹ̀ tẹ́lá tí ń pè wọn lọ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha náà ni bẹ́ẹ̀ ni pípé wọn ti ta ni bẹ́ẹ̀ wọ́n yóò fẹ́ lórí ẹ̀kọ́ ọ̀nà. àmọ́ ńgbà tí ìlànà bá fẹ́ ṣe nǹkan ọ̀nà ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n máa wí Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat ala al-falah qad qamat as-salat qad qamat as-salat Allahu akbar Allahu akbar la ilaha illallah qad qamat as-salat ẹ̀mí ẹ̀mí ìwánu àdìm يتم بلال وما يتم إفراد ألفاظ الإقامة إلا لفظ الإقامة gbogbo gbólóhùn ìkọ́ọ̀mà ẹ̀kọ́ kan máa wí àti gbólóhùn kọ́ ní kọ́ọ̀mà tí ọ̀sọ̀là ní máa wí lẹ́mìlú lẹ́mìlú méjì. bẹ́ẹ̀ wá máa wo àwọn àyùmáwò àtàwọn ará àwọn ń lo ìpèrún bá pèrún láwọn máa ń كما كي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أن تنكر الله أو جاء أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله إذن جاء ما الشافعية تجي ما قيمة حديث تقول دي واحد دوري وهو هو تمنى إقامة بلال يرتدي أبو محذور وفي إقامة أبو محذور عليه وهو إقامة Bilal wọ́n ti ń pàdé pààrọ̀. ìkọ́nà kọ̀ọ̀kan yàtọ̀ sí rudi Abu Mandura. Abu Hanifa ńkọ́ rahimahullah àti àwọn ará Iraq àwọn ń lo ìpèrún Bilal àwọn èdè tẹ̀síù pẹ̀lú ẹ̀jẹ̀ wọn láyé ẹni wà gẹ́gẹ́ ìyàwó Hanifa àtàwọn ará Iraq. ṣùgbọ́n ìkọ́mà Abu Mahdura làwọn mú wọ́n bá bí a ń pè wọn parí àti wọ́n fi ilé ni àwọn wọ́n mú ìkọ́mà àbúmàdúrà ètí sàbẹ̀rẹ̀ sílẹ̀. copertura Allahu Akbar Allahu Akbar báyìí ìròyìn ẹ̀sìn náà màlìkí àti áfíríkà mi Allahu Akbar Allahu Akbar ìdá ìdẹ́rẹ́ di Allahu Akbar Allahu Akbar aláìní gbàgbé àwọn òbí lọ́kọ̀ọ́ yìí Allahu Akbar Allahu Akbar ashhadu an la báwọn ti máa pè tí wọ́n lọ. wọ́n ní báwọn ti báyà Madina ọ̀nà ẹ̀ báwọn èèyàn Madina Madina Maka Bilal Madina ló gbé ó ti tẹ̀rẹ̀jì Madina. ìmáàmù Malik wọ́n ti àwọn ọ̀pọ̀ méjì mẹ́rẹ̀ bákan náà wọ́n tún wọ́n ti tẹ̀rẹ̀jì rẹ̀ الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بس يعني الدين أعرف قد قامت الصلاة قد قامت الصلاة فلا يقال يقول أبي على توني أمر بلال بإفراد اللقاء من لفظ من أمر النبي صلى الله عليه وسلم بلال আল্লাহ

ìdí torí ma Muhammad ní ìwáyà kan tó ní ìjọ da ibi ká máa lu àwọn àpòyìn yẹn síra wọn ká máa lù wọn síra wọn nígbà kàtígbà míì yẹn ní nígbà tó kó pèrún orú títí láàrin nígbà míì kó pèrún orú tàbí máa tó rọ ìgbà tó kó sì kọ́ máa orú títí láàrin ìgbà míì kó sì kọ́ máa ti àbó máa tó rọ nítorí tí gbogbo ẹ̀wọ́ alátọ́gbà náà ti sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn àwọn gbólóhùn àti.

kò sí ìtàkì ọbẹ̀ tẹ̀rin lẹ́lẹ̀ ṣùgbọ́n àríkọ́ àwọn alábìlà àwọn náà lò bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ alábìlà kan sí tó pè òun tó sì tàbí ẹ̀ alábìlà kan sí tó sì kọ́ ọmọ tó sì kọ́ ọmọ àbúmà tó wà wọ́n bá sí òun tẹ̀sí kan yí ọjà nílẹ̀ tó gbogbo owó eléyìí dàgbà pọ̀ sínú tíra ètò ìdáhùn èèyàn tí wọ́n apply tó irú ìdíjú nǹkan yìí ti sọ yẹn wọ́n máa ń pè wọn rúbì bíláàdì wọ́n ti máa ń ṣe kọ́ ọmọ rúbì bíláàdì làwọn alábìlà

tó bá ti tó bá gbé lọ́kà jẹ irú òun ti pè bíláàlì ló ń pè ó ti ti tẹ̀sí àgbo ti yí padà ó ti di ti ọgbọ́n wa tó rà kó sí wàhálà. tẹ̀sí lásán náà ni. tọ́ tó bá ti jẹ́ pé kọ́mọ̀ ló fẹ́ ṣe ṣe kọ́mọ̀ ló ti bíláàlì. tó bá ti jẹ́ pé kọ́mọ̀ tẹ̀wọ́ àgbọ̀wọ́ yóò dá tẹ̀sí kọ́kọ́ sẹ́lá ìbáwọ̀ yẹn. tòkè ní ìsìn báyìí tẹ̀sí òun pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ̀ máa pẹ́ o. Allahu akbar, Allahu الله أشهد الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله pàtí kò sókè lẹ́kẹ̀rẹ́ ti pàtí òkè yẹn ní kíákíá ó ti tàbí kó sókè lẹ́yìn rẹ̀. وهو وسلم Quran is complete, based on the fact complete Quran

ní wọn àti má kọ̀kọ̀ lòún wá ṣé kí sàràkà ní àwọn èèyàn ti pọ̀ jù èyí tó wọn kà nílùú lọ màá lè rí lẹ́kọ́ sùkú tí ọ̀rọ̀ rẹ̀. Náà àròsọ tó jẹ gbogbo ilé ẹ̀sọ́ kù sọ ni. Àwọn bàbá jẹ́ àṣàrà wọn láti rí àwọn ìlú kọ̀ọ̀kan láti lọ sí ìsìlámù ká tó tó lẹ́nu fún àwọn tó máa sọ pé àwọn fẹ́ lọ lọ. Rárá rí bá o. Wọ́n ní pé bí wọ́n rájá lọ sọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ àwọn tàbí láti lọ sí ìṣẹ́ ìsìlámù fáwọn lọ́balọ́ba tá a kà yìí. bẹ́ẹ̀ ó tó lẹ́rìí lẹ́ni tí ń lọ jáde síbẹ̀ jáde máa mú. ṣé jáde làwọn lọ? ó ká sọ èyí jáde síbẹ̀. bẹ́ẹ̀ ni àgbègbè tí wọ́n ń ṣe ní wọ́n ń ṣe yọ̀mọ̀ ẹrúwù aládàpọ̀ tó náà máa jì mọ́. àmọ́ gbàdúrà gbé sábẹ́ òṣùwọ̀n ẹ̀rí púpọ̀ jámọ̀ kẹ̀kẹ́ àbí èyí wa torí ìdílé súnà náà ní kò tẹ̀lé èyí ti jáde.

káfọmọta lọ dà torí ilé àwọn olùsùnkọ́mà rẹ̀ torí tí wọ́n ti fi kọ́mà kan ya àwọn ìlà òsì tó burú kò sí tó ti rọ̀ wá. Ìgbé lórí ìgbébíwá lè jí àti sọ̀rọ̀ àwọn ti dé táwọn òsì tó ti rọ̀ wá. Bí èyí wa, gbogbo ara ń fẹ́ràn làwọn kòkò àwọn wò lọ́sí máa fẹ́ dé òbúrú kí sáfẹ̀rì ó kí wọn lẹ́yìn máàlì. Ìtàkì lọ́dọ̀ sáfẹ̀rì kọ́lùkọ́mù ti sọ̀rọ̀ àti kọ́lùkọ́mù ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Ahmed bẹ́ẹ̀ ni mama Abu Hanifa tó àwọn ọ̀dọ́ ìmọ̀ àmàlì kọ̀ọ̀lù kọ́ọ̀mù ti sọ́lá wọ́n ní kò burúkú fún lẹ́yìn àtúntò kọ̀ọ̀lù kọ́ọ̀mù ti sọ́lá ti kàn. bẹ́ẹ̀ náà ni mali tìtì máa ti kọ̀ọ̀lù kọ́ọ̀mù ti sọ́lá ti kàn lórí àti òburúkú ti kó fún lẹ́yìn àtúntò kọ̀ọ̀lù kọ́ọ̀mù ti sọ́lá méjì. ilé ìwọ̀n burú náà. à ń jẹ́ tẹ̀sán ni. ọjọ́ náà. Àbò òde màánà lọ sọ, àti èso ìgbó wá bí ọ. Ọmọ ìyàwó bàbá èèyàn, àá ní ọlọ́ àti ilé ẹ̀jẹ̀ tó wà. Ọmọ ìyàwó bàbá tó lè sin orogún màmá rẹ̀ tó lè torí di eléyìí ó ṣe lọ. Gbogbo ẹjọ́ láti gba ìsìlámù. Tẹ́tí ránàbí sọ̀rọ̀ máa rí tẹ́lẹ̀ àtijọ́ pàdé rẹ̀. Tó ti kú lórí mẹ́rin tàbí lòlá. Àwọn oníṣẹ́ ọba ìsìlámù Egypt ọ̀wá bá nàbí sọ̀rọ̀ máa rí sọ̀rọ̀ ọ̀rá torí tàbí lórí ọ̀rá nàbí wa Muhammad sọ̀rọ̀ àti ló tilẹ̀ jẹ́ pé ayé ìgbà nàbí náà ló náà gba ìlà náà. Rárá o, yóò lọ lé jó, yóò lọ kọ́ nípa bí wọ́n àwọn akẹ́kẹ́ àkàmọ́, àwọn akẹ́kẹ́ lọ́ra yẹn. àwọn ètò wọn wa kà fún táwọn náà ti mú ní kókó fún yẹn. nísìnyí báyìí ọ̀pọ̀lọpọ̀ bá ẹ̀yìn fún ọba ìdíyàwó disco fún ọdún promotion fún ọdún ìjáde fún ọmọ ọlọ́kọ́ gbàwé ẹ̀rí kórí iṣẹ́ ní àkàkọ́ ara yẹn. wàrà ìwé ayé fún ọkọ nípa yẹn ni ilé sọ̀tàn ńgbọ̀lógé wá ńgbọ̀lógé gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀mọ kájí àdébá tó tún wá òkú kò sí rò ìyẹn nínú òdo torí délé àlọ́kọ́ àlọ́kọ́ mà nípa ẹ̀ ọ̀rá ìyẹn nípọ̀lọ́kọ́ mà nípa ẹ̀. Jésù Júùs ẹ̀gbọ́n ọ̀mọ kájí àdébá bọ́ wá tó ọ̀hún fi hàn fáwọn èèyàn dákòókò fẹ́ yọ ọ̀pẹ̀lómi ẹni tó dáa jù nínú àwọn tó ọ̀dà òní ọ̀mọ̀ ìṣẹ̀lẹ̀ máa mú ẹgbẹ́ gbogbo wa ara wa èdè lábáwa ẹ ama ni fi wa dáa jù bí wàá ti ń gbìyànjú láti kọ́ ọ̀hún ní àmọ̀ ìtìwájú èyí ti bí ẹni tó wọ̀ nínú àwọn ẹni tó dáa ní àmọ̀ sí rárá o kò sínú súnà níbi sọ̀rọ̀ bá àgbà rẹ̀ sẹ́lẹ̀ gbogbo àwọn àgbà àwẹ̀ gbogbo rọ́jà mọ́ fẹ́ gbà àwẹ̀ rẹ̀ àdáda alẹ̀ gbọ́dọ̀ wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ tí wọ́n jábọ̀ tó dé ẹbí máa ń gbọ́ àwọn ẹjọ́ àlùfáàní àti ìdílé kò sí àtọ̀ láàrin àtọ̀ sílẹ̀ ó sì máa gbàjọ tó ń gbé àmọ́lé kò tó burú tí rọ́jà náà máa bá rẹ lọ. ọmọ àwọn tó ojú tí gbogbo oṣù tó burú náà nínú àmọ́ àbọ̀lá kan bẹ́ẹ̀ fún kò sọ́lá kankan fún un. torí rẹ̀ ìní ọ lórí nígbà gbàgbà àwọn ọmọ àwọn ilé ìdárí gbọmọ omi nígbà

ìrẹ̀ ṣàbá ń dín tán ẹ̀jẹ̀ wa fi gbà wẹ̀ òfin kọjá nẹ́bí wa Muhammad sọ̀rọ̀ wa àyè sọ. ọlá ọlá ọlá ọlá tí wọ́n ń jẹ kí wọ́n jà tòṣì ẹ̀mọ̀ pé látàrí pé àwọn àdéhùn tó mú àkọ́kẹ́sẹ̀ rìn rẹ̀ tòṣì ẹ̀sìn ni tó máa ń sọ̀rọ̀ ọlá tí ń jẹ fún kíkan ọlá tí ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó máa ń mú rẹ̀ wá kọ́ kò

nítorí délé wọ́n ní kó ní tòkòtò kó lé ó dé ìdí kó lè yẹ̀yìn rẹ kó lé nígbà gbogbo múra báwo ni ó ti dàdàlà báwo ló ti sòrí ètò tó kù wo ni ẹnìkan wà ìwò ẹnìkan wà lọ́jà rẹ àti ìwòlùwọ́ ọ̀bọ̀ sí náà. Bàbá fẹ́ gba àwọn ẹgbẹ́ ìfọ̀jẹ́. Báwo ló ṣe pé àwọn ni wọ́n gbà. thirteen fourteen fifteen ni wọ́n gbà àwọn ti sọ̀rọ̀. Bọ̀bá àbọ̀dún sátọ̀dé, bọ̀bá àbọ̀dún sọ́ndé, èyí tó pọ̀ tọ́kọ́ dágbà àwẹ̀ tí wà nìkan. Láti náà lóṣù tó máa àwọn kan Ojú gbà. Ojú ni gbà ní Ṣé àwọn Tàbárẹ̀ kan tàbárẹ̀ kan ti pàṣàwà ẹ̀. Ẹ̀sùn sórí mi ní àníyàn ti pàṣàwà. Rárá o, rárá o, rárá o. Ọlọ́run náà lọ. Àwọ̀ ẹ̀lẹ́kàlà lọ bá o. Ọjọ́ méjì inú Rọmọgán tó ti lẹ́gbà sí lẹ́yẹ̀ wá. Ọwọ́ àkọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn náà. Ìtọ́lá tí ọ̀rọ̀ yẹn ń bẹ lórí ẹ̀ ti ọ̀rọ̀ yẹn ètò lè ṣe ṣe ni pé ọ̀fẹ́ gbá àwẹ̀ ọjọ́ àràfà ọjọ́ àràfà náà ti kọ́kọ́ sí ọmọ kan ní wọ́n ti máa gbá àwẹ̀ ọmọ kan ní wọ́n dà ní ẹ̀kọ́ ọlọ́mọ fẹ́ gbá àwẹ̀ ọjọ́ àràfà àti àmì ọlọ́ọ̀kan ládàá ní. bọ́lá tó fún tọ́ka nínú ẹ̀sìn méjèèjì bá jẹ́ gbèsè kó o lè ṣe kápọ̀ gbá ládàá ní. ìrọ̀kúrọ̀ ọmọ bá àtọ́jú ẹ̀ gbèsè mú títẹ̀ kan wà lákòókò rẹ̀ láti wà ọ̀ àlejò àníyàn kan ọ̀ àgbà àníyàn méjì kan kó gba àwẹ̀ kan kọ́ àgbà aládá ní ẹnìyẹn mo bá yàn so àwọn mi àwọn so ìgbà mi ẹlẹ́lómi ẹlẹ́lómi òun fẹ́ fi ọba máa sábà jẹ ẹlẹ́lómi òun fẹ́ fi gára ìgbà mi gan so Àṣìṣe ń sọ lọ́wọ́ inú ọmọ. Àṣìṣe àjà àjà tí wọ́n gbé apákàtà kan lórí. Ó ń jẹ́ apákàtà pàtó. Ìjọba Mùsùlùmí ló ń ṣe ọgbàdámà. Ìwà báwọn èèyàn bẹ́rí. Ìwọ́n máa wá tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ kẹta kọ́ pàkàtà pàkàtì. So ìgbà mi tún máa ọmọ àkókò bá wọn fáwọn gbà. Mùsùlùmí sì ní sọ́jà kọ́dà gbogbo ẹjọ́ àwọn lọ láti ṣe tó lọ bọ̀ fẹ́ ọ̀daràn ló náà lórí délé ìjọba àjọ báàmà apákan wọn pa apákan wọn dá sí olùsèlú táwọn ìṣòro bá àtúnà láàbọ̀ àbọ̀dọ̀ sí wọn làbọ̀dọ̀ sí padà kápá pàkà dápà kàjú ẹjọ́ ìbá wọn sí ìwà ní ẹkú ṣe tó lọ bọ̀ fẹ́. bákan náà ọ̀làbí obìnrin tí máa wọn ti rí náà ni tọ́ba apá ti fi já. àbí kí náà pè é láti dídá náà ni tí wọ́n ti di níta kọ́nù àti ẹ̀ ẹ̀ wọ́n fi ọ̀pẹ́ bí ìwé ẹ̀sìn wọ́n kò sí wọn lórí ẹni bá wá sí lé lórí ẹni tó lórí náà lórí ibi bọ́ tó ti bọ́ lórí tó gbé lórí ilé

ó sì lè bá wọn jẹ ní àbẹ́mi lè bá wọn bá yorùbá yẹn sì bá wọn jò gbogbo yẹn kò lè bá wọn jẹ owó kù ìṣe àwọn àwọn ẹni tí fẹ́rù jẹ́ ọmọ wa yóò lè bọ́dà ní ti sọ̀kadà ni yóò gbóbi rẹ̀ ìṣe àwọn olóòrò wò tiẹ̀ ọlọ́sùn àbàbàkà àwọn tó gbóbi rẹ̀ lọ́tún bá. kò yé dé ọ̀rọ̀ náà bọ̀ tí ọba bá pàdé ní yàrá pàtó bá ní ti lọ náà ha oh! ọlá tẹ̀sán wọn kàn yẹn tó ọmọ tẹ́lẹ̀ tó ti 就别人老家，所以现在不管农村、农村、农村、农都看多了，都看腻了，不知道该干啥。